alhamdulilayi rabbil alamin fuma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yawmidin adúpẹ́ fún Ọlọ́run ọba atọrọ àlékún kí àti àlékún gẹfà níbi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀rọ̀bà kọlọ́ba kí ó bá ṣe àlékún kẹfún wọn. èyí ni àkọ́tún ètò yín ètò ahudan àbúṣọrọ ilé tí yóò máa gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí ṣe pé òní jẹ́ ọjọ́ kejìdínlógún nínú oṣù ramadan kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún ẹnì wa ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ látẹnu àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọjí kí ọlọ́wà kí ó ṣe rán bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ àlàyé tá à ń bá lọ téèyàn ń bá sọ lọ káyipẹ́ sọ ọ̀padà wá bọ́ ìyẹn padà wá rántí wípé sọ̀látù làásùrì tó ń ṣe yìí ohun ọ̀mà tí ì ṣe sọ̀látù dọ́hùrù síwájú rẹ̀ àbí sọ̀látù làìṣà tó ń ṣe yìí ohun ọ̀mà tí ì ṣe sọ̀látù magrib síwájú rẹ̀ ìntẹ̀yìn ọ̀ṣẹ́ léyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ni pé sọ̀látù tẹ̀yìn bá lọ èèyàn jà èèyàn wá ṣe sọ̀látù dọ́hùrù nígbà tó bá parí sọ̀látù dọ́hùrù ìgbà náà ló tó wá ṣe sọ̀látù làásù èèyàn jà sọ̀látù làìṣà láti bẹ̀rẹ̀ sọ̀látù magrib nígbà tá a bá parí magrib gbà náà láti wá ṣe sọ̀làtul ìṣà a sì ti ṣàlàyé síwájú wípé tó bá ṣẹlẹ̀ wípé èèyàn sùn àbí èèyàn gbàgbé sọ̀làt èèyàn padà wá rántí rẹ̀ èèyàn parí èèyàn gbàgbé àbí èèyàn sùn láti ṣe sọ̀làt èèyàn wá rántí èèyàn gbọ́dọ̀ ṣe sọ̀làt yẹn nígbà tí èèyàn bá rántí torí àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí ti àti muslim gbé jáde pé man nasiya sọ̀làtàn aw nama anha فكفارتها أن يصليها إذا ذكرها متفق عليه أنا بلا نكاني تبا غاغوي صلاتك أبو سون غاغبيرا لا تسي إن جو بسي ريري ona ni kò ṣe sọláàtì yẹn nígbà tó bá rántí rẹ̀ wáyé o súnà tọ́ka sí ipò tọ́ kéèyàn kéèyàn kéèyàn ṣe sọláàtì pẹ̀lú bàtà lẹ́sẹ̀ súnà tọ́ka sí ipò tọ́ka ṣe sọláàtì pẹ̀lú bàtà lẹ́sẹ̀ èèyàn lè wọ bàtà ṣe sọláàtì súnà sì tọ́ka sí pé kò sí ní tó burú ká wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ sí ẹsẹ̀ wa nígbà tá à ń bá ń ṣe sọ́lá gẹ́gẹ́ bí ó ti ṣe burú ká wọ ìbọ̀sẹ̀ olówó láti fi ṣe sọ́lá nígbà tá a bá ṣe sọ́lá ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ká rí i pé bàtà wa yẹn má dáadáa ká sì rí i pé ìbọ̀sẹ̀ aláwọ̀ wa yẹn òun náà má dáadáa àbí ìbọ̀sẹ̀ olówó wa ká rí i pọ́ má dáadáa bákan náà sunna sì tọ́ka sí pé a lè ṣe sọ́lá tiwa láì jẹ́ kó a bọ̀ nǹkan kan sẹ́sẹ̀ wa láàbàtà àbí ìbọ̀sẹ̀ aláwọ̀ àbí ìbọ̀sẹ̀ olówó gbogbo eléyìí náà ni sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ló tọ́ka sí tí mùsùlùmí tó bá fi lè bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ sílẹ̀ àbọ̀bá bọ́ bàtà rẹ̀ sílẹ̀ ní ìgbà tí ó ṣe sọ́láàt ẹ bọ́ ìbọ̀sẹ̀ yín sílẹ̀ ìbọ̀sẹ̀ aláwọ̀ àbí bàtà yín lẹ bọ́ sílẹ̀ síwájú kẹ́ ẹ tó ṣe sọ́lá ẹ gbọ́dọ̀ kó sápọ̀ ọ̀tún yín sunna tọ́ka sí pé ẹ má kó sápọ̀ ọ̀tún níbo láwọ̀ a kò sí a kò sí àárín ẹsẹ̀ wa méjèèjì àárín ẹsẹ̀ méjèèjì láàbọ̀ bàtà láà kò sí àbí ká kó bàtà yẹn sí apá òsì wa ká kó sápò sí wa lópin ìgbà tí ò bá sẹ́nì kankan lápò sí wa eléyìí tó túmọ̀ sí wípé àní kó bàtà síwájú wa gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe máa ṣe sunna fi hàn wáyé pé tẹ́ ẹ̀ bá ti lè kó sáàrin ẹsẹ̀ yín méjèèjì kẹ́ ẹ fi máa bá sọ láti lọ àjẹ́ pé ẹ kò sí ẹgbẹ́ òsì apá òsì lópin ìgbà tí ò sẹ́yìn lápá òsì yín sunna nabi sallallahu alayhi sallam ó fi hàn wá wípé ńgbà tẹ́ ẹ bá wọ bàtà ẹ wọ bàtà lẹ́ni ẹsẹ̀ ọ̀tún lẹ́kọ̀ọ́kọ́ kì bọ́nú bàtà yín nígbà tẹ́ bá sì bọ́ bàtà yín kọ́ ẹsẹ̀ òsì lẹ́kọ̀ọ́kọ́ yọ kúrò nínú bàtà yín islam ṣe lè wọ̀ fún wa láti jẹ́ ẹni tí ó máa wọ bàtà ẹsẹ̀ kan rìn ká a gbọ́dọ̀ wọ bàtà ẹsẹ̀ kan láti máa fi rìn ká eléyìí tọ́ka sí wípé à ń wọ bàtà à ń fi ṣe sọ́lá kò sí tuntun bẹ́ẹ̀ sunna anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí ó yàtọ̀ sí nǹkan tẹ́nìkan á lè sọ ipò òun fẹ́ fi gbókun okun kí n lọ fẹ́ fi gbà tí wọ́n sọ fún ọ pé ńgbà tó bá ti fi bàtà ṣe sọ́lá ọwọ́ àdọ́mọ àlìjánnà nù àbí ìwọ náà tó wọn ń takò tó ń sọ yìí pé nǹkan tí eléyàn náà ń ṣe kódà tí wọ́n sọ fún wa pé tó bá ti fi bàtà ṣe sọ láti yọ ọ̀wọ́ náà ni àní súnà nàbì sallallahu alayhi wa sallam ó náà nípa lè wọ bàtà ṣe sọlá a sì lè wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ alẹ́ fi ṣe sọlá lópin ìgbà tí méjèèjì bá ti jẹ́ ntọ́mọ tí ò fi ní ẹnì kankan lára lópin ìgbà tí ò bá ti fi ní ẹnì kankan lára kò sí wàhálà ń bẹ àwọn ẹni tó ṣe pé ìhòhò làwọn wà wọn ò ráṣọ tí wọ́n lè wọ̀ sọ́rùn àwọn náà sì fẹ́ ṣe sọlá wọ́n fẹ́ ṣe sọlá torí pé ibi téèyàn wà lápèjúwe gbogbo aṣọ òsì lára rẹ̀ lápèjúwe ọwọ́ wa gbogbo aṣọ kò rí àbí wọ́n gbaṣọ mọ́ wọn lọ́rùn ó sì fẹ́ sìn lọ àwọn arú àwọn eléyẹn wọ́n sì sọ láti ní dúró wọ́n sì sọ láti ní dúró lópin ìgbà tó bá ṣe pé inú òkun ni wọ́n wà tẹ́nìkan náà ò ní máa rí ìhòòhò ẹnìkejì wọn àmọ́ tó bá ṣe pé ìmáàmù wọn náà sì síwájú wọn nígbà tó ṣe pé inú òkùnkùn ni wọ́n wà ṣùgbọ́n tó bá ṣe pé ẹnìkan bẹ nítòsí ọ̀dọ̀ wọn ẹnìkan bẹ nítòsí ọ̀dọ̀ wọn ìmọ́lẹ̀ sì wà ń bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ dúró ṣe sọ̀láàtì o ìjókòó ni wọ́n ṣe sọ̀láàtì ìmáàmù wọn ò sì ní lọ dúró níwájú wọn àárín sáfù alákọ̀ọ́kọ́ lòun náà dùn sí tó bá ti pọ́kùnrin àti obìnrin ni wọ́n tọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn jàmá méjèèjì yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe sọ̀láàtì wọn lọ́tọ̀ọ̀tọ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tọ́ tí ó bá ṣẹlẹ̀ wípé mọ́ṣáláṣí tàbí fẹ́ ṣe sọ̀láàtì mọ́ṣáláṣí ti kún mọ́ṣáláṣí ti kún àwọn èèyàn wọn ń tò sẹ́yìn mọ́ṣáláṣí wọ́n ń tò wọ́n ń tò sọ́tún àtòsí mọ́ṣáláṣí wọ́n ń tò sọ́tún àtòsí mọ́ṣáláṣí ó fi di pé wọ́n tò títí wọ títì kò sí ní tó burú bẹ́ẹ̀ lókun ìgbà tí ìsìnkú àwọn àfin náà fẹ́ dọ̀ làwọn abẹ́rẹ́ sí ní tẹ́ni wá sórí títì ṣáájú kó tó di pé mọ́ṣáláṣí kún kì í sàwọn àfin náà fẹ́ dọ̀ tá à ń tẹ́ni wá sójú ọ̀nà ṣáájú kó tó di pé mọ́ṣáláṣí kún lókun ìgbà táwọn sáfù ẹ̀sìn wa Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó sì jẹ́ ẹ̀sìn tó létò òfin pọ̀ nínú rẹ̀ jọjọ eléyìí tó sì pa àmà tẹ̀lé àwa kì í kàn sí nǹkan lórúkọ pa fẹ́ kó nira bẹ́ẹ̀ nìkan lọ́ọ́ mẹ́jẹ̀ kò sí nínú nǹkan tẹ́sìn islam wa tó fi kọ́ wa torí pé ẹ̀sìn islam sọ pé la darara wala dirar lábẹ́rẹ̀ náà lòfin kan ti jáde nínú ṣẹ̀ríyà eléyìí tá à ń pè ní ad yuzal ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ìsàdédé dínà tó bá dọjọ́ jùmọ̀ wípé ẹ má tún gbà bí ìkọjá mọ́ àwọn aláfẹ́ ṣe sọ́láàtì gbàtọ́ sí pé aláfẹ́ ṣe sọ láti àbúrò díẹ̀ lómi lọ́wọ́ láti ṣẹlẹ̀ ayé tiẹ̀ àlẹ́tọ̀ láti díẹ̀ lómi lọ láti ṣẹlẹ̀ ayé rẹ̀ àmọ́ tá a bá mọ̀ yìí pé mọ́ṣáláṣí wa tó bá kún tán àwọn èèyàn pọ̀ débi pé wọ́n tún máa sàn wá sójú ọ̀nà wọ́n máa sàn wá sójú ọ̀nà kò sí ní rọrùn kò ní rọgbọ fáwọn èèyàn láti kọjá láti máa láàrin wọn kọjá ìdí ni tó fi jẹ́ pé tá fa wàhálà láàrin àwọn èèyàn yàtọ̀ sí kọjá pé ẹ̀yin tẹ́ wà nílé ìjọsìn tẹ́ wà náà ẹ ẹ̀ta oró lọ ẹ̀yin náà wàá lọ di ọ̀nà ẹ sọ pé nítorí káwọn mùsùlùmí máa dínà ẹ̀yin náà dínà so eléyìí ló máa ń bí wàhálà lópin ìgbà téèyàn bá pọ̀ tó ṣe pé pípọ̀ wọn ló mú wọn dójú ọ̀nà kò sí ní tó burú ń lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú tí islam kọ̀ fún wa òun náà ni pé ká máa ṣe sọ láti láàrin gbùngbùn ọ̀nà láàrin gbùngbùn ọ̀nà táwọn èèyàn ti kọjá má di ẹnìkankan lọ́wọ́ àmọ́ tó bá ṣe pé pípọ̀ èèyàn ni ló mú kẹ́ẹ̀kẹ́ kún nínú mọ́ṣáláṣí débi pé dóde kò sí ní tó burú nínú eléyìí báyìí o ọ̀ranyàn ló jẹ́ lórí wa ike ká mọ̀ pé a gbọ́dọ̀ pa nǹkan kan tì nínú tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn àyàn lórí wa ká finú fẹ́ dọ̀ pa tì àyàfi tó bá ṣe pé àìmọ̀kan ní dà wà láàmú látàrí àìmọ̀kan téèyàn bá fi nǹkan kan sílẹ̀ nínú tọ́lọ́wọ́n ṣe lọ́rùn àyàn lórí rẹ̀ irú eléyìí wọ́n sọ pé láwàwí àbí kó jẹ́ pé ìgbàgbé lọ́fà irú eléyìí á tún sọ pé ó ní àwáwí lápèjúwe bí kéèyàn lọ ṣe sọ láti ní ìsìn láì jẹ́ kó sálùwàlà látàrí àìmọ̀kan àbí kéèyàn lọ ṣe sọ láti láì ṣàlùwàlá látàrí ìgbàgbé irú àwọn eléyìí á sọ pé wọn ò sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọn ò ní kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún wa ṣùgbọ́n sọ láti tó ti ṣe láì kò ṣàlùwàlá yẹn látàrí pé àìmọ̀kan dọ̀ láàmú sọ láti tó ṣe láì kò ṣàlùwàlá yẹn látàrí ìgbàgbé wọn ò ní kó lẹ̀ fún ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí wípé o lọ ṣàlùwàlá nìsín kó tún sọ láti yẹn sí o lọ ṣàlùwàlá kó tún sọ láti yẹn sí kìí ṣe tọmọ akáyà pé rabbana la tu'akhidhna in nasina aw bẹ́ẹ̀ ni kò sí mọ àkàdá ìyẹn ni pé wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún ọ látàrí pé o ṣe sọ̀láàtì láì ṣàlùwàlá látàrí àìmàkan wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún ọ nítorí pé o ṣe sọ̀láàtì láì ṣàlùwàlá látàrí ìgbàgbé ṣùgbọ́n o ibi tẹ́sẹ̀ ó ti wá wá ní ìsinmi pé o ti wá mọ̀ pa àṣàlùwàlá ká tó ṣe sọ̀láàtì kí ló mú ọmọ lọ ṣàlùwàlá tún sọ̀láàtì yẹn ṣe o ti mọ̀ yìí pé ìgbàgbé ló mú ọ ṣe sọ̀láàtì láì ṣàlùwàlá o ti wá rántí ní ìsìn kí ló mú ọmọ lọ ṣàlùwàlá tún sọ̀láàtì yẹn ṣe ṣùgbọ́n o téèyàn bá wá ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ téèyàn bá ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ bákan náà òun náà èèyàn gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kéèyàn lọ rọlù nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ kéèyàn lọ sin tọ́lọ́run bá ṣe léèwọ̀ àyàfi kó jẹ́ pé òun náà ní àwáwí kan eléyìí tó ṣe pé ṣẹ̀rí àgbà wọlé bí àìmọ̀kan bí ìgbàgbé bí àìmọ̀kan bí ìgbàgbé bí àpèjúwe ní ìsinyìí báyìí kó jẹ́ pé èèyàn lọ èèyàn lọ ṣe sọ́láàtì pẹ̀lú aṣọ tó ṣe pé ìtọ̀ ń bẹ lára rẹ̀ àbí ìgbẹ́ ń bẹ lára rẹ̀ nígbà tó ṣe kọ́kọ́ mọ̀ pé gbẹ̀ ń bẹ kọ́ mọ̀ pé tọ̀ ń bẹ irú eléyìí báyìí wọn ò ní kọ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún. àbí kọjá pé èèyàn ti mọ̀ pé tọ̀ ń bẹ́ńbẹ́ àbí gbẹ̀ǹbẹ̀ǹbẹ̀ ṣùgbọ́n ìgbàgbé ló ṣèyàn lèèyàn fi lọ ṣe sọ̀láàtì yẹn ìgbàgbé ló ṣèyàn lèèyàn fi lọ ṣe sọ̀láàtì yẹn tọ́ irú eléyìí náà òun náà á sọ pé ní kọ́ sílẹ̀ fún ṣùgbọ́n ìtọ́jú ọ̀ràn yẹn òun náà ni pé kéèyàn tún sọ̀láàtì yẹn sí àmọ́ tó bá ti pórí sọ̀láàtì lèèyàn bá wà lèèyàn wá rí i pé ẹ̀gbin ń bẹ ẹ̀gbin ń bẹ lára ẹ̀gbin ń bẹ lára fìlà òun lápèjúwe kò sí wàhálà ń bẹ wàá bọ́ fìlà yẹn sílẹ̀ lẹ́ẹ̀kan náà tó bá ti bọ́ fìlà yẹn sílẹ̀ lẹ́ẹ̀kan náà máa bá sọ̀láàtì rẹ lọ ètò ti síwájú kò sí ní tó burú ń bẹ̀ àbí kó jẹ́ pé ọwọ́ bàtà wọn fi ṣe sọ̀láàtì ọwọ́ àhàn sí ọpẹ́ ẹ̀gbin bẹ́ lára bàtà yẹn wàá bọ́ sílẹ̀ tó bá ti bọ́ sílẹ̀ máa bá sọ̀láàtì rẹ lọ kẹ́bù sì ṣẹlẹ̀ sànàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ń bá sọ̀láàtì lọ lọ́jọ́ kan ló bá bọ́ bàtà rẹ̀ sílẹ̀ lórí sọ̀láàtì gbogbo àwọn sọ̀hábà náà bá bọ́ tiwọn sílẹ̀. tọ́ gbà tí wọ́n parí sọ́láàt anábì wa ń bi léèrè pé kí ló dé tẹ̀yìn fi bọ́ bàtà tì í sílẹ̀ wọ́n ní à ah, náà lọ sọ pọ́ ká fi sọ́láàtì ká fi bàtà sí sọ́láàtì ìwọ náà ló sì tún bọ́ sílẹ̀ ah, ìwọ bá ti bọ́ sílẹ̀ wa náà bọ́ tiwa sílẹ̀ ní kí láàmú tó ṣẹlẹ̀ bóyá ọlọ́run bá ti sòfin pé àgbọ̀dọ̀ tún wọ bàtà sísọ láti ma anabi sallallahu alaihi wasallam ní rárá o ní tó ṣẹlẹ̀ ni pé màláìka ó wá sọ fún mi màláìka Jibril ó sọ fún mi pé gbìn bẹ lábẹ́ bàtà mi tí mo wọ̀ ìdí ni tí mo fi bọ́ sílẹ̀ so torí ẹ eléyìí túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam bọ́ bàtà yẹn sílẹ̀ ṣùgbọ́n tẹ̀síwájú pẹ̀lú sọ láti rẹ̀ lẹ́ẹ̀kan náà kò sọ torí pé ìgbàgbé ni ló mú fi sọ̀láàtì yẹn ló mú fi bàtà yẹn fi bẹ̀rẹ̀ as-sala ẹ̀rí ọ̀ràn yẹn ló jẹ́ o àbí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kí ọkùnrin kó máa ṣe sọ̀láàt ní mọ́ṣáláṣí tó wà ń tòsí ilé rẹ̀ mọ́ṣáláṣí tó wà ń tòsí ilé yẹn lẹ́tì máa ṣe sọ̀láàt kì í ṣe pé tẹ́wàá máa wá mọ́ṣáláṣí kankan ẹ fi ìtọ́ wa nítòsí lẹ̀ ẹ máa wá ti jìnnàjìnnà ká kí ló dé nítorí pé ń bẹ̀ yẹn ẹ mọ́sálásí yẹn wọ́n ti ẹ̀kọ́ dá ẹ mọ́sálásí yẹn atẹ́gùn máa ń fẹ́ sí yẹn dáadáa ẹ mọ́sálásí yẹn wọ́n máa ń tẹná bẹ́ẹ̀ wọ́n máa ń tẹ jẹnẹrétọ̀ ṣé ọ̀rọ̀ wa ni gbogbo eléyìí eléyìí yẹn sọ̀rọ̀ mọ́sálásí tó wà nítòsí ilé rẹ ni ló ti máa ṣe sọ̀lá nítorí pé tí torí de eléyìí báyìí àbí wọ́n yan mọ́sálásí lódì ni àbí lè má mọ mọ́sálásí náà ìní ń sìn nǹkan tí ọ̀dà tó lè sọ fún un tó bá jẹ́ pé nìkan ní máa ń ṣàṣìṣe ẹ sọ fún mọ́nà nítorí pé ẹni tí máa ń ṣàṣìṣe tá a bá sọ fún un á láǹfààní àti pàkíyèsí rẹ̀ tẹ́ bá sì ti pàkíyèsí rẹ̀ tó súnmọ́ òun náà ní pé kó náà gbọ́ kó sì gbà àmọ́ pa àmọ́ wa wá mọ́ṣáláṣí káàkiri wípé ìbòmí ni màá ti ṣe sọ́lá àfi tó bá ṣẹlẹ̀ wípé mọ́ṣáláṣí tó wà nítòsí yín ní tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé àwọn mọ́ṣáláṣí yẹn o àwọn aládàádáalẹ̀ ni àdáadáalẹ̀ tán sì ń ṣe nu mọ́ṣáláṣí yìí báyìí ó burú jáì torí kò sí èyí ò tiẹ̀ burú jáì nínú àdáadáalẹ̀ ẹ ti wá pàkíyèsí wọn ẹ pàkíyèsí wọn ẹ pàkíyèsí wọn wọn kọ̀ láti ṣe àtúnṣe gẹ́gẹ́ bíi lè máàmù tí wọ́n máa ké sọ̀látìl fàtì dípò fàtíà irú eléyìí ń bo la tún fẹ́ dà sí òun kélé fàtì dípò fàtíà ń bo la fẹ́ fi irú eléyìí sí tírú rẹ̀ bá ṣẹlẹ̀ a jẹ́ pé ìwọ fúnra ara rẹ̀ ìwọ náà ló lé jàmá kú àbí lè máàmù tó ṣe pé nígbà tó ń bá ti sálámà tàì sálámà ni wọ́n máa polongo oògùn ni wọ́n máa polongo oògùn bíi babaláwo nínú mọ́ṣáláṣí a'udhu billah irú eléyìí tó máa sá fúru mọ́ṣáláṣí yẹn wọ́n sádà bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí ibi tó ṣe wípé lèmáàmù tiẹ̀ gbé ọpọ́n kan ó gbé sí ẹ̀gbẹ́ ara rẹ̀ ní ibi sáfútì ní iwájú tí lèmáàmù ó dúró sí ó gbé ọpọ́n síbẹ̀ ó tún wá da yanrìn sínú rẹ̀ pípé ọpọ́n tó ń fi ṣe ìyẹ̀wò nù gbogbo kọ́sọ́mà tó bá ti wá bọ̀hún àwọn òbúkátà káwọn wọlé ná mọ́sálásí náà làwọn ò ti máa ṣe ìyẹ̀wò yàn àwùdò bí lẹ́ wọ́n á pàkíyèsí irú lèmáàmù yìí ọ́sákọ̀ oníbò tó ṣe pé a ṣe àyẹ̀wò rẹ̀ a rí i pé kọ̀ọ̀mọ́ fati àké ìkékùké ni ọkàn máa kà ìkàkùkà ni ọmọ kà àwọn èèyàn sì ní fẹ́ da ìbáàdà tiwọn nù wọn ò ní fẹ́ da ìjọsìn wọn sínú igbó tó bá ti ṣẹlẹ̀ yìí pé rúlẹ̀ máàmù yẹn ọ̀rọ̀ rẹ̀ rí bá a ti ṣe wíyì báyìí kò sí ní tó burú ká yẹra fún mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kì í ṣe pé àyàn mọ́ṣáláṣí ló o ṣùgbọ́n ẹni tí ń gbogbo mọ́ṣáláṣí ti mùsùlùmí ni o wa anna al-masajida lillah gbogbo mọ́sálásí tọ́lọ́run ọba ni kò sí mọ́sálásí kan tí mùsùlùmí gbọ́dọ̀ yàn lódì kò sí mọ́sálásí kan tí mùsùlùmí gbọ́dọ̀ tàpá sí nítorí pé tọ́lọ́run ọba ni ìdí nìyí tó fi jẹ́ pé àwa mùsùlùmí ẹ rí i pé ó ṣeé ṣe kó jẹ́ pé sọ̀látù fẹ́jìr mọ́sálásí kan ló ti ṣe tó bá di sọ̀látù dọ́hùr mọ́sálásí mi ló tún ti ṣe tó bá di asr mọ́sálásí mi ló tún ti ṣe lẹ́yìn tó bá tún di maghrib ó ṣeé ṣe kó tún jẹ́ pé tó ṣe pé àrírí èyí sì ṣe nǹkan kan tó yẹ kí mùsùlùmí wa lè tẹ̀bà tí pé a ah, èyí ti rí tó tún padà wá ṣe sọ̀látò dóhùr àti asùr àti magrib àti ìṣá níbi tó ti ṣàṣùbà rárá o torí pé gbogbo mọ́ṣáláṣí ti mùsùlùmí ni kò síbi tó ti sin lọ́n tó ti sin lọ́n yàtọ̀ sí bí ìlànà tàwọn míì ti ṣe rí ibi tó ń lọ náà lọ́ọ́ máa lọ ibi tó ń lọ náà lọ́ọ́ máa lọ ṣùgbọ́n nínú òfin ẹ̀sìn torí ẹ àyè sọ pé mọ́ṣáláṣí tiwa mọ́ṣáláṣí tiyín èwo ti èwo ni èsè tiẹ̀ nínú àwọn mọ́ṣáláṣí yẹn àyè sọ pé mọ́ṣáláṣí yorùbá àyè sọ pé mọ́ṣáláṣí haúsá àbí mọ́ṣáláṣí yíbò kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam wa annal masajida lillah gbogbo mọ́ṣáláṣí tọ́lọ́run ọba wa ni torí ẹ ló ṣe jẹ́ pé téèyàn bá gbéra kúrò nílẹ̀ yorùbá tó bá lọ sílẹ̀ haúsá gbogbo o ní sẹ̀sẹ̀ máa wò pé ń bọ mọ́ṣáláṣí àwọn jàmáà báyìí wà àmọ́ jàmáà báyìí wò jàmáà báyìí wò nígbà tó ṣe pé mùsùlùmí ni wọ mùsùlùmí ni wọ àbọ̀ ìyẹn mọ́ṣáláṣí ọlọ́run ló dì ní torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo mọ́ṣáláṣí pátá ó ní ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ sọ nípa àwọn mọ́ṣáláṣí yìí báyìí nípa wíwọ̀ àti jíjáde nínú ẹ̀ àti jíjókòó nínú ẹ̀ àwọn adájọ́ oríṣiríṣi ọ̀rọ̀ mọ́ àwọn mọ́ṣáláṣí eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó o nígbà tá a bá fẹ́ jáde tá à ń lọ sí mọ́ṣáláṣí láti ilé wa ẹni òfin ṣẹ̀rí àtọ́ka sí òun náà ni pé ńgbà tá à ń bá ń lọ mọ́ṣáláṣí ká máa lọ tọ̀wọ̀tọ̀wọ̀ ká máa lọ tọ̀wọ̀tọ̀wọ̀ ká máa lọ tàpọ́nlé tàpọ́nlé nígbà tá a bá sì wà nínú mọ́ṣáláṣí ká má sì kí àwọn ọmọ àka wa bọ́nú ara wọn ká má sì kí àwọn ọmọ àka wa bọ́nú ara wa nítorí pé ńgbà tá a wà nínú mọ́ṣáláṣí yẹn ńṣe la ní ìdájọ́ pàǹtí ń sọ́lá níbo la ti rí eléyìí báyìí nítorí àdìtà nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní idha thawwiba lis-salah fala ta'tuha wa antum tas'un wa'tuha wa alaykum wa alaykum as-sakinata fama adraktum fasallu وما فاتكم فأتموا فإن أحدكم إذا كان يعمد إلى الصلاة فهو في صلاة متفق عليه anabi sallallahu alayhi wa sallam nínú hadith abu huraira radiyallahu anhu yìí anabi ní tí wọn bá ti ṣe tí wọn bá ti gbé sọlát tí wọn bá ti ṣe ìkọ́mà ẹ ò gbọ́dọ̀ wá sí mọ́ṣáláṣí lẹ́ni tó ṣe wípé yọ́ọ̀ máa sáré wa ẹ gbọ́dọ̀ wá sí mọ́ṣáláṣí lẹ́ni tí wọ́n máa méré sá ẹ wá sí mọ́ṣáláṣí tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé torí ẹ ẹni tẹ́ ẹ bá bá pẹ̀lú ìmáàmù ẹ̀yin náà ẹ ṣe pẹ̀lú ẹ èyí tó bá sì bọ́mọ yín lọ́wọ́ ẹ pé èyí tó bá bọ́mọ yín lọ́wọ́ ẹ pé hadithi yìí fa atimu riwaya fa atimu ó ń túmọ̀ sí wípé awwalu ma adraktahu ma'al imam huwa awwalu solatik ntọ́ bá kọ́kọ́ bá lẹ́yìn lè máàmù òun náà là kọ́kọ́ sọ láti rẹ̀ ó lè jẹ́ rákà kejì ti lè máàmù ṣùgbọ́n ńlá lákọ̀ọ́kọ́ tiẹ̀ ó lè jẹ́ rákà kẹta ti lè máàmù ṣùgbọ́n ńlá lákọ̀ọ́kọ́ tiẹ̀ ó lè jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ti lè máàmù ṣùgbọ́n ńlá lákọ̀ọ́kọ́ tiẹ̀ àǹfààní tí ń bẹ ń bì ni wípé tọ́ ọ bá ti dá ìtọ́ kọ́kọ́ bá lẹ́yìn lè máàmù tọ́ ọ dá mà síta lákọ̀ọ́kọ́ rẹ̀ eléyìí túmọ̀ sí wípé èyí tó ṣe lẹ́yìn rẹ̀ nígbà tí lè máàmù bá sálámà òun pèsò láti rẹ ni rákà alákọ̀ọ́kọ́ ti wà pẹ̀lú rẹ̀ ṣe bá ọmọ bó ṣe yẹ kó ṣe rákà ẹlẹ́ẹ̀kejì tó o bá ti parí rákà ẹlẹ́ẹ̀kejì wàá sàtáyà tó o bá yẹ pé rákà rákà mẹ́ta àbí mẹ́rin níbẹ̀ nù sọ̀láàtì yẹn tó o bá ti wá dìde lẹ́yìn àtáyà ajẹ́ pé rákà kẹta ló ń ṣe o tó o bá tún dìde lẹ́yìn rẹ̀ ajẹ́ pé rákà kẹrin ló ń ṣe o eléyìí túmọ̀ sí wípé hadith yìí yanjú nǹkan púpọ̀ tí o bá sí rìwáyà míì tó wá tó sọ pé faqdu ṣùgbọ́n rìwáyà eléyìí tá à ń kà lọ́wọ́lọ́wọ́ yìí òun ìlà fúnlọ́lá lórí rìwáyà faqdu fa atimmu ìyẹn ni pé pé sọ̀láàtì yín òun la fún lọ́lá lórí rìwáyà faqdu faqdu ìyẹn ni pé ẹ san padà fa atimmu ẹ pé òun la fún lọ́lá lórí faqdu ìdí ni wípé ẹnu àwọn olùmọ̀ ẹ̀sìn Islam kò lórí pé ìgbà tá a máa ń ṣe takbiratul ihram allahu akbar alákọ̀ọ́kọ́ nínú sọ̀lá òun náà nígbà tá a bá bẹ̀rẹ̀ sọ̀láàtì àjẹ́ wípé ìgbà tí wọ́n ṣe allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn níraka kejì ti lè máàmù alákọ̀ọ́kọ́ tiẹ̀ nù níraka kẹta ti ìmáàmù alákọ̀ọ́kọ́ ti ẹnu lẹ́lẹ́kẹrin ti ìmáàmù alákọ̀ọ́kọ́ ti ẹnu walhamdulillah anabi nífẹ̀ inna ahadakum idha kana ya'midu ila salah fahuwa fi salah nítorí pé ẹnìkan nínú yín ní ìgbà tó bá dojúkọ pé òun lọ síbi tí ó ti ṣe sọlá ìdájọ́ rẹ̀ náà ni kò ti wà nù sọlá ní ìgbà tí ẹnìkan nù yín tó bá dojúkọ pé òun lọ síbi tí òun ti ṣe sọlá ńṣe ló ti wà nù sọlá muttafaqun alayhi al-imam àti muslim àwọn ni wọ́n gbé àdéhìí jáde. bákan náà sunna ni fún mùsùlùmí o wípé ńgbà tẹ́ bá wá sí mọ́ṣáláṣí tẹ́ fẹ́ wọnú mọ́ṣáláṣí ẹ ṣàkíyèsí pé ẹsẹ̀ yín ọ̀tún òun lẹ́ ń kọ́kọ́ ń tẹ̀síwájú nígbà tẹ́ bá wọnú mọ́ṣáláṣí ẹ má kàn jẹ́ni tó ṣe wípé ẹ eh, kò bá àjọtún kò bá àjọsí kásá ti wọlé rárá o ẹ máa ṣàkíyèsí nígbà tẹ́ bá fẹ́ wọnú mọ́ṣáláṣí torí mọ́ṣáláṣí yàtọ̀ sílé ìgbọ̀nsẹ̀ mọ́ṣáláṣí sì yàtọ̀ sọ́jà tẹ́ bá fẹ́ wọnú mọ́ṣáláṣí ẹ ṣàkíyèsí pẹ́sẹ̀ yín ọ̀tún lẹ́ tẹ̀síwájú ẹ máa wá sọ wípé a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim min ash بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك باي la dúà tá a máa ṣe ní ìgbà tá a bá fẹ́ wọnú gbogbo mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí gbogbo kò bá jẹ́ mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe sọ̀látùl jumu'ah kò bá sì jẹ́ mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n ti ń ṣe as-salawatur ratibah àwọn sọ̀làwátì àkókò márààrún gbogbo mọ́ṣáláṣí tá a bá ti fẹ́ wọ̀ àdúrà tá a máa ṣe nìkan tó wọnú ẹ̀ tó bá wáyé pé àwọn àdúrà yìí ìwọ ọ̀dàmà wọnú tíra wa Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí de Yorùbá wàá bá nínú rẹ̀ kò sí ní tó burúkú ọmọ amúlọ́ ọkọ ọmọ ká ní ìgbà tó bá wọnú mọ́ṣáláṣí gbogbo títí tọ́lọ́wọ́n bó fi sí rọrùn fún ọ tó fi ha tó bá wá ṣẹlẹ̀ wípé gbogbo eléyìí náà rọrùn fún ọ ó tún lè gé kúrú wípé bismillah wassalatu wassalamu ala rasulillah allahumma iftahli abwaaba rahmatik ní kúkúrú ọ̀n bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́wọ́n bó sí àwọn ilẹ̀kùn kẹrẹ̀ fún ọ nítorí pé mọ́ṣáláṣí ló fẹ́ wọ̀ ilé ọlọ́wọ́n ọba nìyẹn ní ìgbà tó bá wá jáde nínú mọ́ṣáláṣí wàá ṣàkíyèsí pé ẹsẹ̀ rẹ òsì òun ló ń tì síwájú wàá máa sọ pé bismillah wasalaatu wasalaamu ala rasulillah allahumma inni as'aluka min fadlik allahumma inni as'aluka min fadlik allahumma asimni min ash-shaytan ar-rajim báyìí lọ́ọ́ máa ṣàdúrà nígbà tó bá jáde kúrò nínú mọ́ṣáláṣí wàá máa ṣàdúrà eléyìí ó túmọ̀ sí pé ìwọ ọlọ́run mò ń tọrọ nínú àjùlọ rẹ ìwọ ọlọ́run ṣọ́ mi níbi aburú àṣetán ẹni ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìbá yé wa ní ìgbà tá a bá wọnú mọ́ṣáláṣí tán tá a bá wọnú mọ́ṣáláṣí tán téèyàn bá téèyàn bá báyàn nínú mọ́ṣáláṣí èèyàn ò kọ́ yẹn náfìlà rákà méjì tẹ́ bá yẹn náfìlà rákà méjì tán so ẹ wàá sálámà sẹni tẹ́ bá bá nu mọ́ṣáláṣí lẹ́yìn tẹ́ bá sálámà sọ̀láàtì yín tán ẹ sálámà sáwọn tẹ́ bá bá nu mọ́ṣáláṣí àrélé yìí nínú àhàdíìtù almusii almusii sọ̀láàtọ̀ àdíìtì ẹni tó ṣe àṣìṣe nínú sọ̀láàtì rẹ̀ ọwọ́ nu mọ́sálásí ọ̀yàn náà fìlà araka méjì ìgbà tó ọ̀yàn náà fìlà tán lọ́wọ́ sálámà sànàbí sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà anabi wa ni irji' fa salli fa innaka lam tusalli padà lọ tún sọlá tìrẹ ṣe torí pé ò tí ì ṣe sọlá eléyìí túmọ̀ sí wípé ńgbà tá a bá wọnú mọ́sálásí tá a bá báwọn èèyàn níkàlẹ̀ àkọ́kọ́ yan náfìlà araka méjì tahiyatul masjid nígbà tá a bá yan náfìlà yìí tán láwa sálámà sáwọn ẹni tá a bá nínú mọ́sálásí láwa sálámà sáwọn ẹni tá a bá nínú mọ́sálásí tá a bá wọnú mọ́sálásí tán à ń fẹ́ kọjá yìí èèyàn ọmọ sòbótó èèyàn máa ṣe òfófó àbí kó máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ní láárí tí ò ní tí ò wúlò ṣùgbọ́n ṣe lọ́yẹ kéèyàn ó jẹ́ni tó ṣe pé ó kọ́ àìrọ́jú pẹ̀lú ṣíṣe ìrántí ọlọ́run ọba wa subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdihi adada khalqihi. ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ẹ má gbàgbé yìí pé ṣáájú kẹ́ tó wọnú mọ́ṣáláṣí ṣebí bòtó náà lẹ́ ń ṣe ṣebí àwọn ọ̀rọ̀ ilé ayé náà lẹ́ ń sọ nígbà tẹ́ ti wọnú mọ́ṣáláṣí ẹjẹ́ àmọ́yàtọ̀ láàrin mọ̀ ń bẹ nu mọ́ṣáláṣí àti ń sinú mọ́ṣáláṣí kó má jẹ́ pé àṣẹ́kùbọ̀ ọ̀rọ̀ tá à ń ti sọ nípa ilé ayé àtàdá àràdá àtàdá àràdá iná látò máa tẹ̀síwájú nítorí pé alukur'ani alápọ̀nlé tí ọlọ́run ọlọ́run ọba sọ kalẹ̀ nítorí ká lè bá a máa ké nítorí ká lè bá a máa kà ká lè bá a máa ronú sí ìtumọ̀ ní tàǹkì nítorí kó lè bá a ṣe wá láǹfààní. bákan náà nígbà tí èèyàn wà nù mọ́ṣáláṣí kò sí ní tó burú kọjá pé ẹ̀yàn náfìlà ẹ̀yàn náfìlà ẹ̀yàn náfìlà títí tí ó fi di pé àkókò àti ṣe sọ̀láàtù tọ́jú ọ̀ràn yẹn ó tó kéèyàn ó sì máa gbìyànjú láti rí i pé ńgbà tó ń wọnú mọ́ṣáláṣí yẹn sáfù alákọ̀ọ́kọ́ ló ń dúró sí i sáfù alákọ̀ọ́kọ́ ló ń dúró sí kìí ṣe pé kí n ti wá dé mọ́ṣáláṣí ṣáájú gbogbo èèyàn nígbà tí mo ti wá dé mọ́ṣáláṣí ṣáájú gbogbo èèyàn ń wá takété sẹ́yìn ń takú sẹ́yìn ìní lọ síwájú ẹni tó wá dé kẹ́yìn kẹ́yìn kẹ́yìn kẹ́yìn kẹ́yìn àwọn ni wọ́n á láǹfààní àti dún sáfù alákọ̀ọ́kọ́ ṣé bá ti ka àdéhìí fúnra wa síwájú kẹ́ bó ti ṣe pàtàkì tó kéèyàn máa dún sáfù alákọ̀ọ́kọ́ débi pànàbí alayhi wa ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا tó bá ṣe pé àwọn èèyàn mọ ládá tí ń bẹ nínú ká máa pèpè fún sọláàtì àti ládá tí ń bẹ nínú sáfù alákọ̀ọ́kọ́ ni tí ó wá rọrùn fún wọn láti pèpè láti dúró sáfù alákọ̀ọ́kọ́ láì ṣèmúje ànábì ni wọn bá máa ṣèmúje nítorí ẹ̀ torí ẹ̀ ẹ̀yin tọ́lọ́ ràn lọ́wọ́ tẹ́ ẹ máa tètè dé mọ́ṣáláṣí ẹ má dùnra yín ní ládá àti dúró sáfù alákọ̀ọ́kọ́ sáfù alákọ̀ọ́kọ́ ni kẹ́ ẹ máa dúró ṣùgbọ́n o èyí tó tún á dáa jù ní pé ẹni tí ó bá dún sáfù alákọ̀ọ́kọ́ kọjá àwọn ẹni tó nímà kọjá àwọn ẹni tó sì pé wọ́n lóye torí pa anabi sallallahu alayhi wa sallam máa ń sọ fáwọn sàhábà yìí pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó ní làákàyè tí wọ́n ní mà àwọn ẹni kí wọ́n máa bẹ lẹ́yìn mi tààràtààrà kó má jẹ́ pé àwọn ẹni tí wọ́n bẹ lẹ́yìn mi àwọn afọ́nufọ́ra ni àwọn aláìní mà bákan náà tábà wá dún sáfọ alákọ̀ọ́kọ́ èyí tí ó dájú ni pé ibi tó jẹ́ apá ọ̀tún apá ọ̀tún nù sáfọ alákọ̀ọ́kọ́ tábà ti bẹ̀rẹ̀ sáfún dédé ẹ̀yìn lè máàmù ibi tí sáfún yẹn wọ́n máa pé lọ sápọ̀ ọ̀tún yọ́n máa pé lọ sápọ̀ ọ̀tún tó irú apá ọ̀tún yẹn iná ló tún yẹ kéèyàn tún sojú kòkòrò láti máa wà ìyẹn ni pé tí mo bá tètè dé mọ́ṣáláṣí kí n má jẹ́ ọ jẹ́ wípé lódodo sáfù alákọ̀ọ́kọ́ mo dúró èmi á lọ dúró lágbọ̀n òsì agbọ̀n ọ̀tún ẹni kí n ti dúró tọ́ tó bá jẹ́ pé èèyàn bùkátà láti sùn nínú mọ́ṣáláṣí ó ti rẹ̀yàn ó ti rẹ̀yàn bí kọjá pa parí sọ̀látùl fájìr ó ti rẹ̀yàn nínú Ramadan tá a wà yìí èèyàn wá fẹ̀yìn lélẹ̀ ló bá múná lọ kò sí ní tó burú ń bẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ nígbà tó ṣe pé èkúkú ṣe pọ̀ sọ mọ́ṣáláṣí dò ọ̀rẹ́ ńlọ́fẹ̀yìn lélẹ̀ kò sí ní tó burú mbẹ̀ bákan náà téèyàn bá jẹ́ àjòjì èèyàn jẹ́ àjòjì nílùú so ọwọ́ jẹ́ àjòjì nílùú yìí kò níbi tó le dé sí ọwọ́ agbá yọ̀ǹda lọ́dọ̀ àwọn ẹni tí ń mójútó mọ́ṣáláṣí pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń sùn dilẹ̀ má ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń sùn dilẹ̀ má kò sí ní tó burú kéèyàn ó sun mọ́ṣáláṣí láti pèlẹ̀ nítorí pé a rí àwọn aláìní nínú àwọn sọ̀hábà anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń sun mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam àwọn là ń pè ní ahlus sufa mọ́ṣáláṣí ni wọ́n ń gbé mọ́ṣáláṣí ni wọ́n ń sùn kò sí tó burú nù eléyìí bí ẹ̀ náà ní téèyàn bá já láìní tó ṣe pé kò nílé tó lè máa gbé kò sí tó burúkọ máa gbé nu mọ́ṣáláṣí ṣùgbọ́n o káwá sọ mọ́ṣáláṣí di ilé tá a ti máa sùn ibi tá a ti máa sùn lọ́sàn-án tá a ti máa sùn lálẹ́ kọ́wá di ilé pátá porongodo eléyìí ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe láwọn àlùmí àwọn àlùmí bẹ̀ yẹn á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti sọ mọ́ṣáláṣí di ilé gan tọ́pọ̀lọpọ̀ tó kó búrọ́ọ̀ṣì rẹ̀ àti ọṣẹ ìfọyín rẹ̀ tó kó sí tójú wíńdò kọ́dà lómi kàǹkàǹgá ń bẹ lábẹ́ kápẹ́ẹ̀tì kódà wọn tún máa sanwó gbénu mọ́ṣáláṣí ni láwọn àlómi eléyìí ọ̀tọ̀ kọ̀tọ́ kẹsàn mọ́ṣáláṣí tó tẹ̀lé bákan náà níbi tí ayé burú dé lónìí báyìí táwọn kan bá dé tó jẹ́ pé àdáwọn máa àmọ́ wọn rí wọn aláwọn fẹ́ máa gbénu mọ́ṣáláṣí àwọn fẹ́ ṣe prógráàmù jọ méjì jọ mẹ́ta kan ni nítọ́ dájú ni pé kí wọ́n lọ gbọ́ tẹ́lì tí wọ́n dé sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lèèyàn máa ṣe láàánú ru rẹ̀ tó ṣe pé wọ́n lè jẹ́ ìkà àwọn ọmọ ọlọ́mọ tí ń gbénu mọ́ṣáláṣí wọ́n lè hàn wọ́n lé màkótó di pé lẹ̀ mọ́. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run bá abẹ́lẹ́ kí wọ́n bá san àwọn olùwọ́n wa ní ẹ̀sùn olórí kọ́lọ́n jẹ́ kí àwa náà gbọ́ wọn pẹ́ ká sì rí mú ìsì àǹfààní láyé bẹ́ẹ̀ sí mẹ́nu bà fún wa lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ sọ̀láàtì pé téèyàn bá fẹ́ jẹ́ ní tí yóò sọ̀láàtì àlèlò bàtà láti fi ṣe ǹjẹ́ àwa rí àdìsí kan tó sọ fún wa pé ní tí ó wọ bàtà yìí sọ̀láàtì lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ ó di kẹfìrí kò síbi kò islam ti sọ báyìí kò síbi islam ti sọ báyìí Kosibiti sí islam ti sọ pé nítorí pé ọwọ́ bàtà ọwọ́ bàtà sí sọláàtì lọ́wọ́ aṣọ di mùsùlùmí kò síbi islam ti sọ gbogbo eléyìí. alhamdulilayi rabbil alamin adúgbò fọlọ ara ìkótó kí ni ìyàtọ̀ tó wà láàrin sọláàtì tó jọràn yẹn àti sọláàtì di jánásà torí pé púpọ̀ ní yóò pé bọ́ bàtà bẹ́ẹ̀ bá wà lẹ́yìn àwọn ìlú mi pé bẹ́ẹ̀ bá ti bọ́ bàtà ẹ kúrò lẹ́yìn ẹ mọ́tò lẹ́yìn ìmáàmù. kò sí sọláàtì tẹ ẹ pẹ̀lú bàtà lẹ́sẹ̀ tẹ ẹsẹ̀ lọ kò sí sọ̀láàtì tẹ̀sẹ̀ pẹ̀lú bàtà lẹ́sẹ̀ tẹ̀sẹ̀ lọ nǹkan tó kàn wá ń bẹ nípa àyè ibo lẹ dúró sí àyè ibo lẹ dúró sí tẹ̀ ti wọ bàtà lẹ́yìn náà káwọn èèyàn tó wá jẹ́ kó kàṣe jù bọ̀rọ̀ wọn bóyá àwọn ọmọ tí ń wọ bàtà àbáwọn ẹni tí wọ́n ní wọ́n máa wọ bàtà àṣejù náà làṣejù wọn máa jẹ ẹ̀hẹ́n torí pé wọ́n náà tí wọ ọ̀kọ́ ẹ̀sìn Islam débi kí wọ́n lè wọ bàtà sí sọ̀láàtì ìwọ́n sọ pé gbogbo ẹni tó bá ti wọ bàtà kó kúrò lẹ́yìn rẹ̀ kó kúrò lẹ́yìn rẹ̀ bá gẹ́gẹ́ bíi ta ni bẹ́ẹ̀ náà ni ọmọ tó náà tó ń wọ bàtà tó náà wò pé ẹni tí ò wọ bàtà káfìrí ni so gbogbo eléyìn àṣejù lásán àṣeréka níbo ló wá wà nú ẹ̀sìn Islam wípé ńgbà tó wọ bàtà ṣe sọ̀láàt ló di mùsùlùmí ìgbà tẹ́lẹ̀ yìí ọwọ́ bàtà ṣe sọ̀láàt ló di káfìrí àbí tẹ̀kfìrí yà ń dọ́ọ̀lá mu. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ ni agbóhùn ajá gbìyànjú ká kè sára ká má bàa bọ́ sí abẹ́ ẹni tó jẹ́ pé tó yọ bàrà rẹ̀ nípò tí ò ní dá níwájú Ọlọ́run nípa mímọ̀ pé àwọn èèyàn ní kèfèrí nítorí ní tẹ́ mẹ́nu bà fún wa bíbá ìrìn àdúró sí ní alẹ́ ẹ̀jẹ̀ kí a pàdé àwọn olùmọ̀ wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ èmi àtẹ̀yìn àtàwọn olùmọ̀ àjọ ọ̀la lọ́wọ́ wa rahmatulahi wa barakatuh.